mo kí n kábọ̀ sí àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébánkẹ́ aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ní àná ọjọ́ ajé ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ní ààrẹ bọ́lá tinubu ṣe ìbúra fún adájọ́ àgbà kudirat kékeré ẹkùn gẹ́gẹ́ bí adájọ́ àgbà yanyan ìkẹtàlélógún tí orílẹ̀-èdè nàìjíríà máa ní lẹ́yìn tí ilé ìgbìmọ̀ asòfin ti bu ọwọ́ lù wípé ó pegedé ní ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án tí ó kọjá kékeré ẹkùn ṣe ìbúra ọ̀hún ní ilé ìjọba tó wà ní ìlú àbújá táb Fásì gbàgbé wípé kékeré ẹkùn náà ló gba ipò lọ́wọ́ adájọ́ àgbà tẹ́lẹ̀ rí ìyẹn Olúkáyọ̀dé Ariwọlá ètò dé orí àléfà ní ọjọ́ ìkẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2022 tó sì fi ipò ọ̀hún sílẹ̀ ní ọjọ́ kejìlélógún oṣù kẹjọ ọdún yìí lẹ́yìn tí ó ti tó ẹni àádọ́rin ọdún. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn ni ó ti fi léde wípé owó ètò tó tírílíọ̀nù márùn-ún ó lé ìgbọ̀wọ́ mẹ́rin five point four trillion naira ni orílẹ̀-èdè Nàìjíríà yóò rí tọ́jú pamọ́ pamọ́ lópin ọdún yìí látàrí owó ìrànwọ́ orí epo pẹntiró tí ààrẹ Bọ́lá Tinubu yọ kúrò ní ọdún tó kọjá Abíọ́dún ló sọ eléyìí ní ilé ìjọsìn kan ní Ake ní ìlú Abẹ́òkúta tí í ṣe olú ìlú ìpínlẹ̀ náà láti máa fi ṣe ìdúpẹ́ pàtàkì lórí ayẹyẹ òmìnira ìkẹrìnlélọ́gọ́ta èyí tí orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe lónìí nínú ọ̀rọ̀ rẹ̀ ni ó ti wá rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lo àyájọ́ òní dáradára àti wípé kí wọ́n fi gbàdúrà fún orílẹ̀-èdè wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ bí orílẹ̀-èdè Nàìjíríà ti ń ṣe ayẹyẹ wáyé òmìnira ìkẹrìnlélọ́gọ́ta adúpọ̀ ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ìdìbò gbogbogbò tó kọjá Àtíkù Abubakar ni ó ti ń ké pe gbogbo àwọn olóṣèlú àwọn àgbààgbà àti gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ nínú ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà láti fi ọwọ́ sowọ́pọ̀ kí wọ́n lè borí ohunkóhun tó lè fẹ́ máa dúnkokò mọ́ ìjọba àwarawa nínú àtẹ̀jáde ọjọ́ òmìnira èyí tí Àtíkù fi ránṣẹ́ náà ni ó ti ń kégbe tèwe tàgbà àti ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà láti túbọ̀ wà ní ìṣọ̀kan kí gbogbo iṣẹ́ takuntakun tí àwọn tó j ìjà ìjà òmìnira fún orílẹ̀-èdè nàìjíríà kó má bàa já sí àsọ̀run. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje látàrí awuyewuye èyí tó lọ láàrin ìlúmọ̀ọ́ká Very Jackman ìlúmọ̀ọ́ká Bobrisky àti àjọ tó ń rí sí ìwà àjẹbánu àti ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ Very Jackman ni ó ti fi ojú ba ilé ìgbìmọ̀ aṣojúṣòfin fún ìfọ̀rọ̀wérọ̀ ojúkòròjú láti lè rí òkodoro ọ̀rọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kan Bobrisky wípé ó san owó àbẹ̀tẹ́lẹ̀ ètò tó mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún nígbà tí ó ọ̀daràn. Newsom bí ó tilẹ̀ jẹ́ wípé Bobrisky fúnra rẹ̀ ò fojú ba ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún tó sì jẹ́ wípé agbẹjọ́rò rẹ̀ nìkan ló yọjú nínú ọ̀rọ̀ tí agbẹjọ́rò rẹ̀ sọ náà ló ti ń sọ wípé Bobrisky wà lórí ìdùbúlẹ̀ àìsàn lọ́wọ́lọ́wọ́ látàrí èyí Very Dark Man ti kọ̀ jálẹ̀ wípé òun ò ní sọ ohunkóhun tí Bobrisky fúnra rẹ̀ ò bá fi ara hàn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà òṣèrékùnrin Múyìwá Àdèmọ́lá tí ọ̀pọ̀ mọ̀ sí authentic ni ó ti mọrírì àgbà òṣèré Ọláyíwọlá Razak Ọlásùnkànmí tí ọ̀pọ̀ mọ̀ sí òjò pa gbogbo Múyìwá Àdèmọ́lá ló fi ayélujára rẹ̀ kí àgbà òṣèré náà Àdèmọ́lá tẹ̀síwájú láti ṣe àpọ́nlé bàbá yìí fún lílo ọ̀gọ̀rọ̀ ọgbọ́n èyí tí Ọlọ́run fi fún wọn láti lè mú àyípadà rere dé bá ẹ̀ka eré ìdárayá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún Yorùbá wípé inú dídùn ló mú orí ya gbajúmọ̀ òṣèré ọ̀rẹ́kùnrin Lateef Adédìméjì ni ó ti ń mọrírì gbogbo àwọn tó kópa pátá nínú fíìmù rẹ̀ tuntun Lísàbí Lateef Adédìméjì ló ń fi ayélujára rẹ̀ ṣe àfihàn fọ́nrán kan níbi tí iṣẹ́ náà ti ń lọ lọ́lọ́kọ̀ òjọ̀kan èyí ló mú kí wọ́n máa dúpẹ́ pẹ́ òkun gidigidi lọ́ọ́ gbogbo àwọn tí wọ́n mú kí eré náà jẹ́ àṣeyọrí tó sì rán àwọn olólùfẹ́ rẹ̀ létí wípé eré náà ti jáde fún wíwò wọn. ten slate three hundred a and b mark. mark. <laughs> ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọn ò dẹ́kun láti máa polongo ìdájọ́ òdodo fún olórin Mohbad tó papòdà ní ọdún tó kọjá lára wọn náà ni òṣèrékùnrin àti ajàfún ẹ̀tọ́ àwọn ènìyàn Yomi Fábíyì Fábíyì ni ó ṣe àfihàn fọ́nrán kan lórí ayélujára rẹ̀ níbi tí àwọn ènìyàn ti tò síwájú ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó ní àná ọjọ́ ajé níbi tí wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn tí wọ́n sì ń bẹ ìjọba láti wá ìdájọ́ òdodo lórí ikú tó pa olórin náà. sitting down, say, let's say, you are respecting me and all. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n ka òṣèré fíìmù àgbéléwò Gabriel Afọláyan ni ó ti ń kí ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin tóun náà jẹ́ òṣèré agbéfúnmisíta àti olùdarí eré Kúnlé Afọláyan kú ayẹyẹ oríkádún Gabriel ló ń kí ẹ̀gbọ́n rẹ̀ kú àjàbọ́ sínú ọdún tuntun tí ó sì ń gbàdúrà fún wípé àníkù owó tòun ti yìí ni Ọlọ́run yóò fi tẹ́ lọ́rùn nínú ọdún yìí àti lọ́jọ́ gbogbo ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òṣèrékùnrin Ọlámilẹ́kan Àyìnlá ni ó ti ń fanírò sí bí ẹnìkan bí ó ti ń fi orúkọ òṣèré Bísọ́lá Badmus wu ìwà jìbìtì lórí ayélujára Àyìnlá ló ṣe fọ́nrán kan lórí ayélujára rẹ̀ níbi tí ó ti ń sọ bí ìwà yìí ti kù díẹ̀ káàtó tó sì ń sọ àwọn ewu tó rọ̀ mọ́ ṣíṣe bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú tírú ẹni bẹ́ẹ̀ kò bá jáwọ́ ó tẹ̀síwájú láti sọ fún àwọn ènìyàn wípé kí wọ́n wà ní ojú ni alákànfin ṣọ́rí àti wípé kí wọ́n gbìyànjú láti fi ìtàkùn ayélujára wọn láti fi fi irú ẹni bẹ́ẹ̀ sùn fún ìjìyà tó mo fi àkáǹtì Bísọ́lá tó lọ fi orúkọ ẹ̀ tó lọ fi ṣí tiktok account and um, a post lánàá nípa ẹni yẹn so ó dà pé nìyẹn ti rí fídíò yẹn ó tún wá lọ change ẹ̀ because tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kọ Bisola Badmus ó kọ̀ọ̀kan sí bí ó ẹ̀ pé. Eh, alihamdulilayi you are okay. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní òṣèrébìnrin wùnmi toríọlá ni ó ti ń wí fáwọn olólùfẹ́ rẹ̀ wípé tí wọ́n bá gun ẹṣu nínú òun wọn ò lè kọsẹ̀ rárá látàrí bí fíìmù rẹ̀ èyí tí ó ti wọ mílíọ̀nù mẹ́tàdínlọ́gọ́ta ó lé ìgbọ̀wọ́ méje fifty seven point seven million naira láàrin ọ̀sẹ̀ tó kọjá sí àkókò yìí tàbá gbàgbé wípé láti bí ọjọ́ mẹ́ta báyìí ni wùnmi toríọlá ti ń ṣe ìpolongo fíìmù Queen Latifah èyí tó sì ṣe ìfilọ́lẹ̀ fíìmù ọ̀hún ní ọ̀sẹ̀ tó kọjá ní báyìí tí ní sinimá tí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn sì lọ ń wò ó òṣèré náà ló wá ń fi ayélujára rẹ̀ dúpẹ́ ìfẹ́ àti àtìlẹ́yìn tí òun rí gbà lọ́wọ́ àwọn olólùfẹ́ òun. ó ní ju báyìí lọ fún àjàbalẹ̀ ròyà múlùdùn mẹ́wàá ti sáà yìí adébánkẹ́ aládé lórúkọ tèmi ń jẹ́ ire àti ayọ̀ láwọn máa fi pàdé ó jàbọ̀.